we go call you papa sisi ni wa na o na call you àwọn ọ̀gá ẹ̀ ṣe wà lọ́wọ́ papa ní bẹ́ẹ̀ ká ló ká ṣe wà bẹ́ẹ̀ ká fi ṣe ṣe ọkọ rẹ̀. bí mo ṣe láàlá yẹn nìyẹn o. ṣùgbọ́n àlá tó ń wẹ̀ àlá gọ̀gọ̀ ṣé lórí ipa tí wáyọ̀ tó ń sọ yẹn àhà ah, ah, yẹn àtúnra ah, yọ bí ìsìnbẹ̀ gan wálé wa dáná fún yín mo mọ ìrìn ẹsẹ̀ dáadáa àtúnra yọ lè gbàgbé bóyá àwọn nǹkan tíyàn máa ń rùn gbà mí tíyàn fi sùn yẹn wá fi ń lálà gbàgbé last thing ni kò lè lè padà mo mọ mo mọ ìrìn ẹsẹ̀ ah bó ṣe ń wò mí mo lè jẹ́gun ẹ̀ ó ti yẹ mi ò kì í ṣe ẹran rírọ̀ kò ń ṣe irú túnráyọ̀ ẹ̀gbọ́n ẹ má wọrí màá rí i pé mo ṣọ́gẹ́ àyàn màá try gan torí mo fẹ́ mọ réyìn fún gẹ́yìn jẹ. o ò ní láti sọ mo ti sọ fún ẹ lẹ́ẹ̀kan yẹn èmi gò kì í ṣe ẹran rírọ̀ o get má wọrí. <laughs> àní mo fẹ́ mọ réyìn fún gẹ́yìn jẹ ṣé mo kúrò ìlú mi ní láti mọ bí irin tó ń rìn àti ṣe sẹ́ẹ̀ àwọn mi láti sọ kó tó wọlé yẹn hmm, nǹkan tẹ promise mi kan. you are not talking ó ṣe ń sọ̀rọ̀ gangan ni ìkan tó bá gangan nìyẹn gbogbo èyí tó kọ́kọ́ sọ síwájú yẹn àwọn ọmọ ó mọ pé àwọn ọkọ lè dédé wá kó sọ pé ẹ̀gbọ́n mi owó yẹn dàgbọn nǹkan bẹ́ẹ̀ máa ń pẹ́ àmúṣe fún ẹ nìkan níjẹta ìdí nìyẹn tó kọ́kọ́ yà síbi kan náà ó ti yẹ bẹ́ẹ̀ owó táwọn fún ẹyin náà ṣe báwọn ọkùnrin ló ń kó fún kí ló ń fowó ṣe ṣé nǹkan lè ní. <laughs> ẹ̀gbọ́n ẹ ni ṣé mi lè kó fọkùnrin ṣá o. ẹ gbé àjàyè ṣe fàájì. ọkùnrin ló ń gbà lọ́wọ́ yìí ojú náà yes ma'am. ọ̀rọ̀ yé mi mi sọ pé ọ̀rọ̀ yé mi àmọ́ ìdí tèmi náà ṣe wá sọ́fíìsì ó yà wọ́n ọ̀gá in three days time èmi náà máa pọ̀ wọn lórí aago pé gbogbo nǹkan tó ní kí n ṣe intact okay ma in fact very soon lálá máa lò àwọn gbọ́n mọ̀ pé táratára ni mo

ẹ wo dáadáa ni wọn àlàáfíà lèmi náà wà mo kí àkàn ń jamọ lọ́kùn jamọ lọ́sẹ̀. ẹ jọ ibo ni ẹ wà torí mo fẹ́ wá rí yín. mi ò sí lẹ́kọ̀ọ́ mo wá ń bàdàn lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan àwọn ọjà kan dé sùn mú àgbọ̀jà mi lọ́wọ́ ẹ̀. ìbàdàn ìbàdàn lèmi náà dẹ̀ wà o bóyá kẹjú ìbí tẹ wà fún mi kí lè wá bá irọ́ ni o ẹ wá ń bo ẹ wo ibi tí mo wà mi ìbá ní kí n sọ bẹ́ẹ̀ fún yín inú jìnnà ṣá ibi igbó kan ni. ẹ èmi náà rí i pé nẹ́tíwọ̀kì ìbàdàn yẹn ó bad kan torí mo ṣe ń pè nǹkan mo rí i pé kó ẹ sọ̀rọ̀ dáadáa. ibi tí mo wà mọ́tò wa ti fẹ́ mú báyìí rárá mi ì gbé mọ́tò wá rárá mi ì gbé mọ́tò wá ọ̀rẹ́ mi yẹn ló fẹ́ gbé mi. bí a ti bá dé ṣá kẹ pásọdù àtọwà ti ní ìdí. ẹ máa yọjú sẹ́yìn. ìbàdàn nílùú èkó <laughs> ẹ wàá ṣẹlẹ̀. Um, sergeant wọn mọ́tò ti ń drop. lóòótọ́ ìwọ ni mo ń ṣe sí èmi ò sì mọ̀ pé màmá yóò díjì dáná àmọ́ nígbà tó ti ti wá mu dání tó ti tẹ̀lé ẹ wá ó dáa bẹ́ẹ̀. Um, iṣẹ́ wo ló sọ pé ò ń ṣe náà. ah mọ́mì iṣẹ́ káràkátà tí mò ń ṣe tẹ́lẹ̀ yẹn náà ni. ìwọ ṣe káràkátà. àbí ẹ ti bá mi get better offer tó ju nǹkan tí mò ń ṣe lọ ẹ mi máa ṣe ọmọ ṣẹṣẹ ni mí mo dẹ̀ lápá ṣẹ́ mi ò yọlẹ̀. ǹjẹ́ o mọ̀ pé kò séyàn mọ̀ ṣá. ìfẹ́ mi ò gbọ́ nǹkan tí mọ́mí sọ ṣé mọ́mí ẹ ṣe mọ̀ pé kò séyàn mọ̀ ni kò séyàn mọ̀ ẹ wò káró ẹni bá nìkan ló kù nílé ayé tá a wà. ìyá ọkọ mi kò séyàn mọ̀. káró ẹni bá ní nìkan ló kù bẹ́ẹ̀ ni mo rí. ìwọ ọmọbìnrin yìí ò dáa o ò hmm. kì í ṣèyàn rárá. bẹ́ẹ̀ ni alami ni ẹ wọ́n fi ẹ́ alami fún ọmọ mi ni. èmi àmọ́ mi náà kò possible àwọn ò lè fi mí ṣalami fún ẹni tó wù mí lọ́kàn tí mo fẹ́ fẹ́ ìfẹ́ mi kò possible mọ́ mi mi ṣalami. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ ìfẹ́ òṣùwọ̀n ni wọ́n ní sọ́mọ tèmi ìwọ nífẹ̀ẹ́ ìwọ ìwọ alami hey wait look here ṣe ọmọọṣẹ́ tí mo ṣe ṣá I am a medical doctor sórí ìjọ tí mo ti rí ẹ tó ti wọnú ilé mi bá mo ti wo gbogbo mo ti wo gbogbo profile ẹ i'm a psychologist mo lè read èèyàn mo ti read ẹ from the first day wọ́n wá débi bá wọ́n sọ pé kíníkan kíníkan ọlọ́pàá ni wàrà bí. ẹ ẹ ní sùúrù mọ mi ah, kí ló fẹ́ fi ṣalámí fún mi fún ah, iṣẹ́ ọwọ́ mi mọ̀ náà ah, ẹ wò mọ́ mi mi láì bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ sọmọ ẹ̀ láì jẹun. ó mà ṣe o wọ́n ń gba òròmọdìẹ lọ́wọ́ kú ó ní kọ́ fúnlẹ̀ sórí àkìtàn lọ jẹun tí ẹ náà là ń ṣe ṣé wo mọ̀ pé wọ́n fi kẹ́ọ̀yì wọ́n fi dẹ́ ẹni she's a police officer bó ṣe wo yẹn Bísí wọ́n sí bọ́síbí báyìí kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ sọ lẹ́nu yín tí ò lẹ́nu yín ẹ ẹ̀yin sọ pé wọn ò fi ń ṣe alamífẹ̀gbọ̀n tèmi ok níjọ́ tí mo pè yín gbogbo lẹ́yìn sọ pé wà. ẹ no ẹ má get me wrong o ṣé torí ìgbà yẹn a ṣe wà ní mọ́tò. ẹgbẹ́ náà ṣe sọ́ọ̀tì bá bò yín ọjọ́ ẹ̀gbọ́n mi ni mo ti. nígbà tí èmi sọ fún yín pé ibi tí ẹ wà yẹn tí wọ́n bá yín bẹ̀kílẹ̀ sọ. nǹkan tí mo mean ni pé bí a there is network problem lọ́jọ́ yẹn. ó ah! sọ pé network ṣòṣùgbọ́n ọ̀kan tó sọ lẹ́nu ọ̀rùn pé ọgbà tó jẹ́ pé ìrìn ẹ̀ ò mọ́ ó purọ́ fọ́mọ mi ìwọ purọ́ fọ́mọ mi ẹ eh, ṣó fẹ́ bá tiẹ̀ jẹ́ ní. ele wà nìbàdàn tí èdè wà ní ìkùn bíbà ẹ eh, ṣe fẹ́ gbọ́ níjọ́ yẹn ẹ̀yin méjì lẹ́jọ́ dúró ẹni ẹ wọṣọ ọlọ́pàá ẹ̀yin ò wọ ọṣọ ọlọ́pàá ẹjọ́ wà pẹ̀lú ara yín mo wà lẹ́yìn yín jọ yẹn mo wò yín ẹ̀dẹ̀ tí wọ́n ń parọ́ fún èmi pẹ̀ wà nìbàdàn ṣe fẹ́ tí wàá gbọ́ tuntun hmm? mo ṣọ́ yín dé police station yín ni mo rí i pé mo ka yín báyìí mo ka yín báyìí. Bísí kí ló fà wọ yẹn. Bísí lò láì Bísí sọ̀rọ̀ ara ó ń dùn mí mi ń dùn mí gan ẹ̀gbọ́n mi tó wò yín lójú lóòótọ́ bọ̀ kí ló dé tí ìyàwó tẹ fẹ́ tó ń parọ́ fa pé àwọn ń ta káràkátà. ṣé ilé tó dùn bá wà dàrú ni. mọ́mí ẹ̀ bí rọ ẹ̀ bí rọ ẹ̀ máa bàrà yóò ṣe fẹ́. ah mọ̀mísí mọ̀mísí. ayọ̀lẹ́jì come back here. ìbejì ẹ ẹ ẹ ẹ o fẹ́ fi mí lẹ̀ sí orí ìjókòó o fẹ́ máa lè jáde torí obìnrin. Eh, ọkọ mi wà ní wàá bẹ̀rẹ̀ yìí ọmọ mi ò máa ń ṣọmọ gidi ọmọ mi ò ń ṣọmọ gidi. but nǹkan tí mo gbọ́n jà láti sọ fún yín ni pé bó bá tiẹ̀ jẹ́ lọ́pàá gan iṣẹ́ ọwọ́ tèmi mọ̀ kí ló bá mi lọ́wọ́ mi ṣáláàbù. kí ló purọ́ fún ẹ fún kí ló purọ́ fún ẹ fún kí ló ní tí ò sòtọ́ fún ẹ kí ló tó tó purọ́ fún ẹ ọmọ yẹn ní míṣọ̀nù ọmọ yẹn ní míṣọ̀nù mo ṣùgbọ́n ìwọ máa lọ síbi tó lọ tó bá dé kó padà wá ká sọ̀rọ̀ ọmọ àtìyà ó gbọ́ àbò dáhùn má lọ má lọ tètè lọ má lọ má lọ. mo ti wáyé kó lọ. kí kó lọ mo ti kó padà wá rí mi ká sọ̀rọ̀ ọmọ àtìyà ó gbọ́ mi àbó dáhùn ah. ìwọ ni mo bá sọ̀rọ̀ o. ọ ah, ìfẹ́ ti rúgọ lójú mọ́ sí à ṣé yà bọ́ mọ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ yà bọ́ mọ yín sọ̀rọ̀ kò kàn mí hmm, kò kàn mí o. ìwọ iṣẹ́ tèmi ò ní ṣe wà lọ bí kò smart. Hmm. Drop that gun. Drop that gun! <laughs> you are a fool tọkùnrin bá tu àtọrin tóbìnrin bá tu àtọrin ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀. good job Oh yeah. drop that gun sergeant kule yes sir shoot that gun. stand up. Move. Oh. olúyọ̀ni ló fi ẹ̀dá o kí n má tẹ̀ ní tìka kí n má fọ̀tá ṣọ̀rẹ́ láyé dákúndákún wá gbà mí o. àmọ́ àti mísìn gan ní àṣọ gbọ́n àwọn bọ́ọ̀sì wọn kàn ní pé wọ́n ṣe fún ẹ̀rọ ìkọ́ mísìn wà lọ́sàn. mama mo ní kí wọ́n sàn àṣírí kan fún mi ní ẹ wò bẹ ṣe débi òṣè ìrìn lọmọ o àtẹyẹ ṣe rí sàrò tẹ gbé jáde níjọ yẹn ìrìn ló ní kẹyẹ lọ gbé òkè sínú ẹ òǹdẹ ló dín káwọn ọlọ́pàá kún ló tún pa àwọn ọlọ́pàá kọkọ tó mú yín o. ẹ eré. bẹ́ẹ̀ ni màmá. kò tẹ as in ó ń tẹ bọ́tì lójú méjì pé kò tẹ fẹ́ jẹ́ kẹ jáde rárá kò fẹ́ kẹ exist rárá bẹ́ẹ̀ wá. kí n má jáde níbí bí ẹ ṣe wà yẹn conscience ń da láàmú gan o ó ti dé bíbí ẹ̀mí tí wọ́n jẹ́ kó rí yín ni o ó kàn sáré brief mi kí mi wọ́n sáré yọjú sí ibà yìí pé kí sáré àsìn fún yín láwọn details bó ṣe ń lọ gbogbo bẹ́ẹ̀ ṣe rò pé scarlet ló ń lépa ẹ̀mí scarlet kan máa máa ẹyẹ ló wà ń bẹ irin dẹ̀ ló ránṣẹ́ ẹ dẹ̀ pé ẹni tí irin bá ránṣẹ́ tó bá kọ̀ láti jẹ ah màmá ikú lè rí ẹ̀ṣẹ̀ o. scarlet Scalico. Ah. ẹyọ rẹ lọ option ju kó ṣe lọ àzìwọ́n dẹ̀ ń tẹ́wọ́ tí ń pé kẹ́ máa jáde rárá bẹ́ẹ̀ ṣe wà ẹ́ so máa máa bẹ́yìn kan ṣe máa ṣe máa ṣe gírí tẹ́ máa fi jáde táwa bọ́ọ̀sì kan máa fi ní kẹ́ ẹ wá ọ máma. àṣìṣe ni mo tẹ́ ní ti kà àṣé ah. tìmùtìmù kẹ́gbìn dà sí náà lérí lọ́mọ́. èmi gangan lèmi mi, ní fẹ́ lómi ṣe mí èmi gangan lèmi ò ní fẹ́ lómi ṣe mí ṣé tí mo bá ṣeré eh, àṣeré ṣeré mi. kí ló máa ń ṣe ẹ ganan o ò lórí tó ń ro o àwọn láì kò sọ pọlọ fún rárá kí ló ń dùn nínú ẹ kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n tó fago sọ́wọ́ ó dẹ̀ ń pariwo bí wèrè látara iṣẹ́ ìtọ́ ẹ̀kọ́ ṣo kan pariwo ní disturb everybody kí ni problem ẹ. ọ̀dẹ̀ ni kò ni kò lọ́pọlọ ọ̀dẹ̀ ọmọdé ààrẹ nínú ẹ̀wọ̀n. Ah, ẹ wá ẹ wá ṣé tàbá wà yẹn ni ká má ṣiṣẹ́ ni ọ̀dẹ̀ ni ẹ ṣiṣẹ́ wọn wọ́dà ti dé tán. àwọn ọ̀dọ́ yẹn pé gbàgbọ́ mi ẹ̀ pé gbàgbọ́ mi bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ni ẹ̀yin lọ́gẹ́ lẹ́wọ̀n tó fi mi síbi ni eh, ẹ̀wọ̀n ni gan. ògbóni aláìlérò ẹ màmá kí ló dé kí ló dé tẹ jókòó ẹ jòjò yẹn bá ṣe ní kájọ ṣiṣẹ́ kò sí ọ kí fi àgbàlagbà ṣe mí báyìí ẹ jẹ́ kájọ ṣiṣẹ́. ọsùn mi ah! ò ní fẹ́ rí yín o ẹ bá síbi kẹ wá ṣiṣẹ́ o ẹ wá ṣiṣẹ́ mi ìfẹ́ wà láà o. wá ọmọ ayé kí ló ń ṣẹlẹ̀ ah! ó ti máa ń pẹ́ tí mo ti máa ń notice ẹ̀ wá kọ́ máa cold cold cold bẹ́ẹ̀ mi rẹ̀ ṣe ń rí ẹ̀ mọ́ ń rí súrà kan lára ẹ̀ mo rí kódà nǹkan máa yé ni wọ̀ náà ló jẹ́ kí n máa bá ẹ̀ sọ nǹkan tí mo ń bá ẹ̀ sọ yìí sórí ibi téèyàn wá téèyàn bá ti débi kéèyàn gbàgbé pọ̀ ń ronú àṣọpẹ́ tiẹ̀ náà wá dúpẹ́ tiẹ̀ wọn fún yín kọ̀ndẹ́m náà kó dẹ́ ṣe wọn béèrè lọ́fún yín àbí béèrè lọ́fún yín ni kí wàá lòun rò tó ń kó òdù káàkiri wá ní ìsìnmáyé kí wọ́n darapọ̀ ọmọ fi ronú lẹ́kọ̀ọ́ gbà pé ìjọ kan máa kúrò ń sórí kò kí ń ṣe inú ẹ̀wọ̀n tí mo wà yìí òun nìṣòro mi yìí bí kì í ṣe pé tí n bá ti wọn rántí kan tó gbé mi débi máa ń jẹ ọgbẹ́ ọkàn fún mi hmm. èmi ọba ọba DJ ìbẹ̀rù ọmọ sọmọ náà sẹ́ńtà ah, tó gbé ní ojú ẹkùn láì ṣàwò ọba ló ń kí ọba DJ ọmọlá. ó ah, láìkẹ́ ń tó ń bá jorúkọ yẹn ọmọ ayé ọba DJ. <laughs> jẹ́ kí n brief ẹ díẹ̀ sórí nígbà tẹ́mi wá lórí field kó tó di pé mo wá síbi tí mo wà yìí kó tó di pé a wá sí school ẹ̀kọ́ tá a ti wá kẹ́kọ̀ọ́ yìí ẹnìkan wà ọba DJ lórúkọ ẹ̀ mi ò rí rí ọba mo gbọ́ orúkọ ẹ̀ dáadáa orúkọ ẹ̀ ring bell yeah orúkọ ẹ̀ ring bell iṣẹ́ cocaine lèmi náà ń ṣe lóòótọ́ mo nọ́gà mo wà London yẹn kan ni ọ̀ṣọ́rẹ́ tí mò ń sọ yìí ọba DJ mo gbọ́ orúkọ ẹ̀ dáadáa orí inglétí mi orí ingasi everybody ló mọ̀ ló mọ orúkọ yẹn bọ́sùwárọ̀ ọba DJ yìí to my own understanding tó bá ní kí n sọ is like lágbájá nítorí àwọn èèyàn kì í fi bẹ́ẹ̀ dààmú máa yẹ kí n tàn yẹn ẹgbẹ́ ilé tí ọba díje bá ń gbé tí ò bá jẹ́ni tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà papọ̀ ó fún kọjọ́ máa ṣiṣẹ́ kan náà papọ̀ gan máa hard kó tó lè mọ̀ pé òun ni ó cold gan ẹni tí mo ń sọ yìí so ó jẹ́ kí n like as a strong person ẹni yẹn ló ń bá jorúkọ wá èwo ni wọ́n iṣẹ́ wo ni wọ́n ń ṣe ẹ́ <laughs> because orúkọ èèyàn gbà mí kò yẹ ọ máa ń mátà irú Eh? ṣé tí o bá rọba ṣe o dọba mu. a ní mi ò dá mọ̀ náà ni mo sọ fún ẹ pé òun ló represent lágbájá sẹ. o dọba mu mo fẹ́ sọ ìtàn kékeré kan fún ẹ ẹ máa fẹ́ kó máa bá mi lọ ní iye two thousand ọba lórúkọ orúkọ tí mò ń sọ yìí orúkọ yẹn tọ̀ kárí ayé tó bá dé France àwọn tó bá wà ń bẹ́ẹ̀ tó bá dé Canada àwọn tó bá wà ń bẹ tó bá kọjá sí ìtàlù àwọn tó bá ti ń bá tó bá padà wá sílé tó jẹ́ Naija oríṣiríṣi ló dọ́ba wọn ọba wa lórúkọ ló lámì gan àwọn èèyàn káyé jẹ lára ọba láwọn tó jọ ń ṣiṣẹ́ yẹn kó kí n dìlà lọ́ba. yes bó bá dé London wọ́n mọ̀ àwọn tó máa dọ́ba mọ̀ àwọn client ọba ni tó jọ ń ṣiṣẹ́ pọ̀ àtàwọn ọmọọṣẹ́ ọba ọmọ ìyá mi tó bá ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé ọba tẹjọ́ ń ṣiṣẹ́ kan náà tí o bá jẹ́ client ọba o ò lè dọ́ba mọ́ ìdí nìyẹn tó fi ń pè ọba ní lágbájá hmm. ọba díje àgbàjá hmm. ló tún jẹ́ ṣé wàá rí ìyá ọba gangan kò mọ bá sọ́ba ayọ̀dèjì ló mọ̀ sí hmm. ọba fẹ́ràn ìyá ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ débi pé kò kí n fi wọn ṣeré ó fowó bá wọn lò gbogbo ayé ló gbọ́ àwọn tó jọ ń ṣiṣẹ́ lọ fi ilẹ̀ hmm, ọmọ ìyá mi nígbà tó di two thousand and five ọba jáde pẹ̀lú latest car kan kò tó lórí ẹ̀ nàìjíríà àwọn méjì péré e lónìí ọba àti president ìlú yìí. Ah, ah òótọ́ ló sọ current o. two thousand and eight ọba níṣòro ọba fẹ́ já wálẹ̀ pẹ̀lú bó ṣe lówó tó gbogbo nǹkan yíjú padà àwọn tó ń bọba ṣiṣẹ́ àwọn client ọba wọn pa wọ́n pọ̀ wọn gbọba sí ọba tó padà sípò. Eh, <laughs> ọmọ no no no no no no o current o current o current. nígbà tó di two thousand and nine wọ́n wá fi obìnrin abẹ̀yìntàn lásán wọ́n wá fi sí ẹ̀tọ́ba wọ́n wá sun alábàárà dọ̀lẹ́. wá ọmọ ayé báwo ló fi mọ gbọ̀n wọn nǹkan tó ń sọ ìwọ tán ni confam ni èmi wà lórí títí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan nìyẹn. ọmọ ìyá mi ojú mi fún bá ẹ sọ̀rọ̀ ibi títàn ẹ dúró sí nìyẹn ọba ló ń bá ẹ sọ̀rọ̀. ìwọ lọba. bẹ́ẹ̀ni bá pè ní làbájá. ọba àdíje tó ń ṣiṣẹ́ cocaine ìwọ lọ́ba ìwọ náà pé gbogbo sórí tó ń sọ ẹ pátápátá those are the details ọba tó ń sọ yìí náà mo sábà gbé báwo ló ṣe mọ mo pèsè kí ló lè máa ṣe ah, ọmọ sórí pé mo máa ń dáyàn mọ ah, ọmọ ah, no no no no èèyàn ni bàbá yìí o ọba díje. kí ló ṣe yín àwọn ọ̀dẹ̀ ó yẹ àyìn gbà yín láàárọ̀ wọ́n ṣọ̀rọ̀ inú ẹ̀wọ̀n. Ah, ọmọ olẹ́nu ọlámì ah, gbogbo orúkọ orin nídìí iṣẹ́ yìí ah, nínú iṣẹ́ ìlú bọ̀ ọlámì olórúkọ. ṣé ká lọ mi. bóyá ní ìwé ti yẹ èmi náà mo náà wọn kankan tí mo fẹ́ já ẹ sí. màmá kí ló dé ìwà ṣiṣẹ́ kí ló ṣe ṣé màmá máa dàgbà bí màmá sílẹ̀ ronú papọ̀ ọmọ ronú ìyá ronú kàkà ṣe wá ẹ ò lè wá máa ṣiṣẹ́ fún yín ìbàdàn ní pé kìnìún ẹ̀jẹ̀ fún yín ní àtìlẹ́ ẹ̀kẹ́jọ́ máa tẹ́. ó ṣe dẹ́sì báyìí ó lórí tòrò rárá idiot. ẹ wá síra wa o stéètì lájọ wa o. ẹgbẹ́ ni òṣìṣẹ́ òun ní ìranu. ẹnìkan wà tí mo fẹ́ kó mọ ti ẹ̀ torí bírọ́dà mi kan wà tọkùnrin kan ó ní ẹni tí ó lọ òkè ń dé o tí n bá lọ sí kwara máa máa padà òwe yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló sọ pé o ẹni bá lọ́mà ló bá kú o ìsẹ̀yìn lábàáyíká ẹni lọ ló bọ̀. ọlọ́run àlíyàrè àgbáyù amúlùdùn ní mí. àṣírí. ọkàn pàtàkì mo jẹ́ náwọn tó ṣe kò kẹ̀yìn o níbikíbi nílẹ̀ àgbáyé. ọmọ <laughs> ọba ọmọ ten years to this time tọ́ba ni máa pàdé àbájọ́ máa jókòó báyìí máa bọ́ ẹ lọ́wọ́ máa nírọ́ ni ọmọ lámì ó kò dì gan èèyàn ní wá ṣeré ẹ sórí bá a ṣe wà ó ti yẹ orí ló gbé o ẹni lọ ló bọ ẹni tí ò lọ kí n dé mo ìsọfún ẹ tẹ́lẹ̀ torí ẹ sórí ẹni tó jókòó yẹn mo fẹ́ kó mọ̀ èèyàn ńlá lòun náà tí màmá lórúkọ ẹ sórí ẹni tó wá ń wò yẹn nǹkan ẹ̀ẹ̀kan ṣo náà ló gbé àwa méjèèjì débi ọkọ ẹ tó jọkọ lé ẹ gangan fún ló rán wa lẹ́wọ̀n táwa wá yìí ẹni tí mò ń sọ alágbára lòun náà tó yẹ pé tá pé rí akọni kéèyàn fi dà lálẹ́ ni erin lọmọ lórúkọ ẹ òun ló gbé àwa méjèèjì débi táwa yìí. erin lọmọ. yẹ́ẹ̀ wọ́n rìn gbé ẹ̀ wọ́n gbọ́ rí. àwọn àgbẹ̀ báwo la ìmọ̀ details ọmọ ọgbẹ́ tí màmá yẹn bó ṣe wà yẹn mo sọ fún yín pé yẹn lòun náà tá ń bó lónìí bóyá wà yẹn kòkòrò burúkú àbí wo lórí yẹn gan kọ́rẹ́ǹtì gan inú bí náà làwọn àtàwọn yẹn ti fún wọn details pé erin lọmọ gangan ló ràn wá ń bẹ táwa yìí sori pé kálukú ló ní story tiẹ̀ láti sọ bọ́n máa yẹ kí n tán ẹ kò yẹ ẹ orí ló gbé mo yẹn sọ fún ẹ tẹ́lẹ̀ bá a ṣe wà ìbọn tètè ń lọ very soon la máa kúrò ń bì bọ́ bó ṣe wà mo fẹ́ kí wà á tiẹ̀ mọ́ra àlè pọ̀ ẹ̀dá ni tá a bá ń lọ torí èèyàn ni ọlọ́run. àwọn tèmi kan ń tẹ bọ́ọ̀tì. ẹ ká pé tèmi gangan ló kọ́kọ́ wọ́ọ̀kà ọ̀ máa fáyín lọ́wọ́ dání. pàpà yìí orí ló gbé. gentlemen, ǹjẹ́ ó yẹ kí èmi erin lọ́mọ kí n pàṣẹ fún yín kárí ẹnìkan nínú yín ń bí báyìí tí ò ní mú ṣe? sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sí ẹni tó tó lòdì sí òfin tí n bá fi lélẹ̀. kò sẹ́ni tó tó ṣe bẹ́ẹ̀. kò sẹ́ni tó tó ṣe bẹ́ẹ̀. inú mi dùn pé ìwọ gan mọ̀ pé o wà guilty. èmi pàṣẹ pé anybody kò gbọ́dọ̀ lọ wo tí màmá. and you did. <laughs> Oh, my ń ṣọ́ ẹ mo n so monitor movement every bagger. Boy, you are guilty. Ha ha ha! country. One, one word, sir. One word. One word. Okay. Say one word. Yes, sir. Thank you, sir. Eh, sir, mo jẹ̀pọ̀ mo dẹ̀ jata Cause everybody ló ń anybody, anybody ló jata anybody. So, what? Kò sọ̀rọ̀ ń Second thing, sir. Second thing, sir. Please, sir. Hey, I've been your best boy, Zahar. Please. Every other person has been my best boy. So, Usorombe. You talk too much. ṣọ́ọ̀bù ẹ̀sìn tàkùrọ̀ rí ìwọ ló wọn lówó mọ́ ṣòkìgbẹ́ ẹ̀ gbogbo ìwà rádaràda tó ń wù òun ló jẹ́ kó máa ní kó máa mú bọ̀ relax ibi tó rán mi lọ èmi rẹ mo ti dé o ẹni lọ ló bọ̀ lèmi ìwọ náà mọ̀ hmm? ìrìn lọ wọn. 干嘛呢？我，干嘛？你容易老吗？ yín lọ́mọ o try gan o ó yẹ lẹ́nu pé mo ti dé mo ti dé ẹni lọ ló bọ̀ làwa o mo fi hàn ẹ́ pé obìnrin ni mí ah! ẹni lọ́mọ burú gan o ìwọ ò sì ní dé ẹ̀wọ̀n o tún wá fẹ́ pé kí n tún kú síbẹ̀ ah! ìkànnì ẹ o ẹni lọ́mọ ìkànnì ẹ but èmi rèé mo ti dé o èmi rè wájú ẹ o mi ò kú omi ìdẹ mo dẹ̀ ti dé gbogbo àwọn bọ́tìs tó tẹ̀ pé kí n má dé mọ́ gbogbo ẹ̀wá pátá ni mo gbọ́ o gbogbo ẹ̀ ni mo mọ o èmi rè wájú ẹ o kò dẹ̀ sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi tí màmá ló ń bẹ́ ẹ sọ̀rọ̀ ìwọ náà mọ̀ ìdí tó fi ń pè mí ní tí màmá kòkòrò burúkú àbíwó lórí máa ta ẹ pàtàǹbóló ló ń jẹ bẹ́ẹ̀ erin lọmọ you are a wicked soul. tí màmá tí màmá mo mọ orí èèyàn tó jẹ́ mo mọ̀ kó burú mo mọ̀ pé ìpáǹlé obìnrin ni ẹ even kí tó fẹ́ mo mọ̀ mo mọ̀ ọmọ fẹ́ nítorí pé mo mọ̀ kó le wèrè gidi ni màá jẹ́ lẹ́yìn tí mo ti mọ orí èèyàn tó jẹ́ tán kí wọ́n á rán ẹ lọ síbi tó lọ yẹn kí n má sìn ẹ pàdé rẹ̀ ọ̀dẹ̀ ni mí nà án nígbà tí mo mọ tó lè dán o ó try gan whatever body tó bá press tó fi padà ó try. Ah! tán síbẹ̀. ó fẹ́ kí n kú síbẹ̀. Ah. anyway ṣé o mọ̀ pé ọjọ́ tó máa rán mi lọ síbi tó rán mi lọ ó lè yẹwò tó dà èmi àti ẹ pọ̀. owó yẹn ni mo wá gbà o i need my money. mo fẹ́ owó mi mo fẹ́ gba owó mi right now jọ torí ọlọ́run wọ ilé báyìí kó gbé owó mi fún mi torí pé èmi gan fúnra mi mo fẹ́ dúró mo fẹ́ dá wà mo fẹ́ wà mo fẹ́ mo fẹ́ èmi náà fẹ́ máa live comfortable please let me have my money. tí màmá tó bá cast mind ẹ padà sẹ́yìn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ when you were nobody I picked you from the gutters mo pick ẹ mo dust ẹ up mo clean ẹ up. dust you. I, I, I really give, give you a good cleaning. I gave you good cleaning with a trainer. take combo. Did I? No, I did not. So, owó tí olówó àgbà yẹn èmi ti fi ṣe owó tírénì yẹn àti owó freedom yẹn so you can go to hell. ẹ ẹ ìwọ ò jẹ mí lówó ò jẹ mí lówó erin lọmọ tó bá ti gbàgbé jẹ́ kí n sọ fún ẹ gbogbo owó gbogbo bọ́nìs tí mò ń ṣe gbogbo owó tí mò ń ṣe yìí náà iṣẹ́ tí mò ń ṣe yìí wọ̀ ló ń gbowó yìí lọ́wọ́ mi náà ah, tó bá rántí ọjọ́ tó rán mi lọ síbi tó rán mi lọ range tó rà wálé èmi ni mo ṣiṣẹ́ owó ẹ̀ erin ọmọ you can't do this to me please give me my money I need my money right away mo fẹ́ owó mi lọ́wọ́ ẹ̀. tí màmá ìran ọmọọṣẹ́ ló ń sin ọ̀gá ẹ̀ so mi ò jọ hun ok. èmi èmi ọmọọṣẹ́ ẹ̀ èmi ò ń ṣe ọmọọṣẹ́ ẹ̀ ìyàwó ẹ̀ ni mo jẹ́ ìyàwó ẹ̀ ni mo jẹ́. ìwọ ìwọ ìyàwó mi wọn ń ṣe ìyàwó mi ọmọ tó ń pè níyàwó yẹn ṣé o bímọ fún mi ni ṣàgbọ́ cry ọmọ nulẹ̀ yìí rí. erin lọmọ erin lọmọ mo bímọ fún ẹ mo bímọ fún ẹ ìwọ náà mọ ọmọ yẹn kú ni so for the fact pé mo bímọ nínú ilé ìyàwó ẹ ni mo sì jẹ mo bímọ fún ẹ rí o. fuck you ìyẹn ti kú dànù get out get get get get out. please erin lọmọ give me my money. tí màmá get out get out of my house. erin lọmọ. get out. Mama T, get out or I'll kill you here. Wá pa mí. I'll kill you in this house, bury you in this house, and nobody will know nothing. I will be given an award anyway. <laughs> Bẹ́ẹ̀ni bá dọ̀wọ̀ ìwé ẹ̀ lọ, Want no money? You walk, Erinlọ́mọ, tìmùtìmù Timu timu, can't be that ẹ o. I will deal with you làjà wọn gbá kúrú wọn. ẹlọpọlọ yìí ń dẹrù bá ẹ wo Ṣàkì tó ń ṣe bí ọ̀rá o ìran eegun wọn ń ṣe ìbí ẹran ẹ̀ráyé òpònú ayírada o àfibì iṣó olóore èmi mo kàn o àfibì iṣó olóore à láìpẹ́ ọjọ́ ẹ ó jẹ́ kí sàníyà àmì ibi iṣẹ́ olóore. àti yanjú ẹ̀wà padà tó bá rákò gan àti dẹrùn tó bá tún ilé ayé ẹ̀wà àwọn ẹ̀kọ́ àgbàlagbà ọ̀sẹ̀ ń yájú sí àti jù sínú ọkọ̀ bílẹ̀ bídò kan ládùúgbò kan kò jù sínú síbẹ̀ àti bàbá. bàbá okú olóṣì ara àwa gbé àjù síbì kan ni o oorun pàyà láyà àwọn kò kan wá o wọ́n jà lọ́rùn kò ka ayé kò kan wá o bàbá máa lọ orí ẹ̀ wà ń bẹ báyìí. ó ṣáà ẹ̀yin guys máa ń dùn mí gan-an tí má padà rántí pé irú ọmọ yẹn ló rán mi lẹ́wọ̀n ó dùn mí gan-an ó mú mi rántí ọ̀rọ̀ ọmọ mi kan jẹ́ yes boss may your days be long maya may you walk and never to stumble hmm. maya sticker ó ní lágbára máa ń dọ̀lẹ́ ọ̀rọ̀ yẹn dàbí ìlú létí mi lọ́jọ́ yẹn torí pé inú ń bí mi mo ní bí Mike Tyson ṣe lágbára tó ó ní rẹ́kọ̀d rẹ́kọ̀d yẹn bad gan kò ṣe é bá olórí ni. once a champion is always a champion. gbẹ́gí báwo ló ṣe dilé mú sí. bàbá wọn lè dà yín iṣẹ́ ń lọ steadily the last iṣẹ́ ta ṣe last week twenty million naira. You do not count in history fún jùsùnà kàtẹ́wò ṣíngbà ṣíṣì ààyò ń bẹ̀. bẹ́ẹ̀gì òṣà. bàbá bó was jẹ́ journey. respect bàbá. I know you remain loyal yes, and you will always remain. Yes, you are there for me. Hmm. Begi, Limdot, I trust you guys. You guys have done incredible. bàbá tí awo kì fún ni a máa kì fáwọ́ padà ni àwọn Yorùbá ló ní tí egun ẹni bá jóore definitely orí máa yá àtọkùn bàbá mo kàn fẹ́ ká compensate àwọn guys yàrá kọ́kọ́ encourage lórí bí bàbá. guy yes boss i know what to do you know i don't talk too much. definitely <laughs> mm, yes boss. di olówó. that is my name. good you see mo admire courage ẹ kò sí ẹlọkẹlọ tó wọlé tó ẹkùn tó kúrò láàyè O dúró síwájú mi ó dẹ̀ tún sọ̀rọ̀ with confidence boy i love you. you you you you you you're just like me. irin. o bá mi lóyè o pè mí lórúkọ. ìgbà tí mo koko gba invitation yìí tí mo kà mo ní lára top ten ló ránṣẹ́ sí mi. mi dùn pé ẹ rántí mi ẹ dẹ̀ pè mí mi wá ní jọra mi lójú ni mo fi wá jẹyìn àfi tẹ́ bá fẹ́ parọ́ nìkan ló kù. <laughs> ká tó ka one to five ìrìn kò sọgbọ́n tẹ́ dá sí i kó tó tó kàn án ẹ máa kàn that is why I remain the king ọ̀dọ́mọdé <laughs> once again we admire courage We should jump on the bó We should tó to ló We should lie bí ọkùnrin ò oto. o ẹni tó máa dúró síwájú erin tó máa dún á máa dry o ìwọ máa dún ó máa kọ odun tó kọ́. You will work with me. And I'm telling you, ò ní ní problem. You won't have any curse to regret. Nígbà tó kọ́ fi mi jọba, àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí, wọ́n péjọ ọ̀tẹ̀. Ọlọ́mọjọ́ wo ni tó fi jọba? Inú ilé mi ni mo wà tí mo ti ń gbọ́ oríṣiríṣi àwọn tó lè súnmọ́ bá wọn sọ fọba ń pẹ̀kọ́ báyìí lágbọ́ àwọn tó lè súnmọ́ bá wọn ń pè ní gbòòrò àwọn tó lè pè ọba sórí aago wọn pè ọba sórí aago wọn náà ba ìṣòro wà gan mo jẹ́ kó yé wọn lórí aago mo ní ṣòro ni máa jẹ́ fún wọn tó ti ń gbọ́ kẹ́rù bá wọn àwọn tí mo jọba lórí pọ̀ àwọn kan ní pé ti pẹ́ táwọn ti wà ń bẹ̀ àwọn òjọba mo wá dé lọ́sàn-án kan orúkọ mo wá ní mo fẹ́ dọ̀ba mo wá dé kó yí wọn pé kò ṣe pé mo ní mo fẹ́ dọ̀ba àwọn èèyàn ló fi mí jọba tájọ ń ṣiṣẹ́ yìí wọ́n mọ̀ pé mo kápẹ́bù èyí mo jọba lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ò fẹ́ mọ̀ how old are you ọjọ́ orí tó ń wo yẹn nọ́mbà ni nǹkan tó bá fi lè mú ẹ lórúkọ ní generation mi tó blow ní generation mi mo ti jọba lẹ lórí ìwé ọ̀ṣẹ́ lórúkọ nígbà táwọn tó sọ yìí lórúkọ we are nowhere to be found then wà lórúkọ ní generation mi wà ní ìjọba lẹ lórí I don't want to know you mi fẹ́ mọ bó ṣe súpà tó i still remain your king ọmọ oníṣòro kan owó ni. <laughs> owó. mi kì í fowó báyàn ṣeré tí n bá ṣiṣẹ́ fún ẹ fún mi lówó mi otherwise àárí pípọ̀ ojú ara wa kò lè ní wà òkè ara. o lè ní problem bó bá ṣe ń ṣiṣẹ́ ló ṣe máa rówó ẹ gbà will never cheat you To your ni ẹ. ọ̀rá ọ̀rá you're just like me gbogbo nǹkan ló you won't have any cause to regret I love you. I need to be better. òótọ́ ìbẹ̀rù mi mi ti rẹ̀ tó ṣe lòmọ̀ jẹ́ mi èmi gbé ọjà fún ẹ for the past two months eré òwà yà síbẹ̀ mo kọ́ ọ̀rọ̀ ìbágo mi mo ń pín ìgbẹ́ ìpláì mi amen you are playing fire you are playing fire eré mo ti wá rán àwọn ọmọ mi sí ẹ wọ́n ní ò sọ̀rọ̀ rárá débi pé mo fáwọn ní ìgbà rẹ̀ ó mọ tí mo ẹ̀ṣá ó jọ ẹ lójú yá ó jọ ẹ lójú gan-an o ọdún kò jọ mi lójú náà bí ó lẹ́ bí lè pé mo ṣe tó mo wá ń fi àsìkò yìí sọ fún ẹrin bó ṣe tó ìwé ìyẹn kò wálẹ̀ kí ló mí èmi ni mo sọ̀rọ̀ bàbá mo bá lórí ohun gbogbo ni tí bá ti kí mo kí tí bá ti bínú mò ń gbé lọ́wọ́ mi ò fẹ́ kí mi lójú báyìí. Oba. That my name. Oba. Ọ̀dọ́mọdé olówó. Ṣeré intention mi tẹ́lẹ̀ ni pé tó bá ti ń délé kan gbé owó tẹ̀lé ẹ̀ kó bá owó ẹ̀ lé. ní intention àti jẹ owó ẹ̀ mọ́lẹ̀. But because of all these belly dozio. Oh, all the talk, all your fumblings. Owó yẹn kò ní jẹ́ gbígbà fún ẹ. Ajẹmọ́lẹ̀ Okay. Irin lọmọ ò ní fún ẹ ní kọ́bọ̀ mọ́. Ò ni ò ti máa Mo o. Mo lè jẹ́ ko roko kó má doko. Mo dodo. Mo ko doko. tí ó kó orúkọ dé orúkọ orúkọ tán. yes erin lọmọ ló ń sọ̀rọ̀. erin lọmọ whatever you call your name. ọgbọ́n mi lórí ọ̀tẹ̀ lórúkọ. and so what? àwa kọjá ẹni tẹ́nìkan lè dúpọ̀ àwùrùpàwùrù mọ́ o àkọjá bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ní ká má lọ òun làwa yìí láàní dé bá. kò yé ni àwa ti kúrò lọ́mọ àgbésọ́rùn lọ ẹni lọ ló bọ̀ làwà gbẹ́gì wàá gbà yìí inú mi dùn kó jẹ́ kó mọ̀ bá wa kúrò lágbèkán lọ sóko. ẹ̀yìn wàá ló ṣì bẹ́ẹ̀ mọ̀ èmi ti kúrò náà àwọn tó máa sọ fún ẹ pé mo fún ẹ lọ́jọ́ méjì mo fún ẹ lọ́jọ́ mẹ́ta àbí mo fún ẹ ní one week èmi ti kúrò nínú mi ò ń dájọ́ never ó gbọ́ alágbára rẹ lèmi alágbára tèmi ò dẹ̀ lè dọ̀lẹ́ láéláé jẹ́ kí wọ́n sọ kíní kan fún ẹ ikú ẹyọ kan ṣe péré ló fi escape ẹ. orúkọ ọba ìṣòro mò ń làágùn ní kíkọ kíkọ inú ń bí mi tí mo bá ti ń bí mi ní sweat máa ń jáde ìlú fi mi ó fi mi ah tó fi lè gbá sweat lójú mi máa jẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ orí ó mọ nǹkan ẹyọ kan tó máa ṣe tó máa escape ẹ tí mo ṣe ń lọ lémi yìí ẹ tí mo ṣe ń ṣílẹ̀kùn lémi báyìí ó mọ nǹkan tó máa ṣe jẹ́ kí n ti bá briefcase tó wà nù ẹ̀ lẹ́nu ọ̀nà lé mi bóyá mo fẹ́ dá kọjá ni mi ò mọ̀ bóyá mo fẹ́ fi ọwọ́ fà wọlé ni I don't know èmi wàá fẹ́ mọ bóyá fẹ́ ṣe tó ṣe máa débẹ̀ kí èmi tó délé I don't give a damn ó lè gbọ̀fẹ́ débẹ̀ mo ṣó talent ẹ̀ náà it's part of it ó ti yẹ nǹkan tó ní kálukú jẹ tẹ́lẹ̀ kùn òun ló máa jẹ́ kó máa build. eré bó ṣe wà yìí ò jọ mí lójú kò tóbi ni tà ni ẹ jọ lójú gan tàbá wa lọ ṣó tálẹ̀tì ẹ ẹ tó bá pàdé mi lọ́nà á mọ̀ pé ó ń pàdé yàn ìbẹ̀rù lèmi bóyá kò máa rántí mo ti sọ lójú èrí mo dẹ̀ tún sọ lélẹ̀ kejì bóyá àrántí mo ti sọ ẹ́ lójú ẹ̀ rí màá tún tún sọ báyìí fún ẹ. irin ṣòro ọjọ́ orí tó ń wò yẹn it's just a number. nọ́mbà ni oh no ah màá dá ẹ padà sí èjì mi màá bá ẹ fà irin i'm going mo lọ pẹ̀lú bínú ni oh god. damn you. Guys, let's move. <sighs> Sir. Ẹ̀yin lẹ́ni wípé tẹ bá ti ń bínú ká má hot, keep quiet sir nítorí pé inú ọ̀lẹ́ máa ń sọ wípé erin kì í fọn kọmọ ẹ̀ náà tún fọn sáà kò kí ń ṣerú àwọn tó ń lọ yìí àwọn eléyìí kéré gan chicken lásán làwọn eléyìí mi ò ní lo ìbọn àbí lo anything kí n tó dì pẹ̀lú àwọn eléyìí ọwọ́ lásán báyìí ni mo máa fi mú wọn tí máa synchronize wọn títí tó máa fi dákẹ́ tí a bá gbà mí láyé sá láàrin one minute kẹ́kọ̀ọ́ fún mi ní ọ̀dà máa dì pẹ̀lú wọn madnessly. Ah, wọ́n jẹ́ kí n ọ̀. bá ṣiṣẹ́ for life ni tí n bá pa ń sin ni mo ní. my boy. I like him. I love him. Ìràn gbọ́dọ̀ rà bó ṣe wà yẹn. Èṣìṣẹ́ gbọ́dọ̀ jẹ kò gbọ́dọ̀ kú. Sá ìyẹn ni pé mo kọ́ ẹ̀kọ́ ńlá kan lára yìí lè ní wípé ibi tí èèyàn bá ti ń jẹ tó bá ti ń mu èèyàn gbọ́dọ̀ bá abẹ jẹ́. appreciate you, boss. Как? Я suppose. Ẹ mọ̀ bí tọ́jú àyè làbí. Yes, boss. Tí ẹ bá ti gba owó yẹn, ẹ má gbé wa bàgà. Yes, boss. Mo máa cancel wa o. Ẹ máa ping mi. Gbogbo irin jẹ́ kí n máa mọ̀. One more thing, ẹ má lọ lásán ẹmọ gue wèrè ni ẹmọ ẹmọ pàṣẹ wà níwá o ó <laughs> dára fẹ́ rí talit ọ̀dọ́ ọmọdé movement wa bá je? jẹ́ a you on the right track aláàtì ẹ̀ máa wọlé in the meantime. Ọba. Tí màmá. Ọba. Tí màmá. Ọ̀gá. Ẹ jókòó. Mi ti ẹ̀ bá ti jókòó wá bí o. Mo kọjá lọ ní kí n yà kí n rí ẹ. Ẹ̀yà. Then mo ń gbọ́ àwọn nǹkan kan. Wọ́n á ní pé kí n wá confam lẹ́nu ẹ̀. Lóò mo ti ń sọ pé kò possible but èmi fúnra mi fẹ́ mọ̀ bóyà òótọ́ ni. Àwọn question. Ọba mo gbọ́ kán níwà àti eré lọ́mọ jọ ń ṣiṣẹ́ pọ̀ ṣòótọ́ ni. kí ni ìtumọ̀ yẹn gbọ́n pé mò ń bẹ́ eré lọ́mọ ṣiṣẹ́ i'm so fucking well ìwọ ló fẹ́ sọ ẹni tí màá bá ṣiṣẹ́ fún mi yìí àbí kí ni ìtumọ̀ yẹn wà ẹni tí n bá ti ń bá ṣiṣẹ́ tó bá ti ń wọlé láti bẹ̀. When ni client me, i don't give a fuck ní irun ẹ̀ ẹ̀mí lè ọjọ́ ìgbà mú fíìmù ẹ̀ ìtẹ́mi àti ẹ̀ fi mọ́ra What you want wọlé fún mi látọ̀dọ̀ ẹ̀ kò tí ju thirty million lọ jọ̀ọ́ ìtẹ́mi àti ẹ̀yin lọ́mọ fi mọ́ra wa kò tí pẹ́ rárá owó tó ti wọlé fún mi látọ̀dọ̀ ẹ̀ ó ti dọ́bù tiẹ̀ ó fún mi lóúnjẹ ni wọ́n ló tírẹ̀yìn mi àmọ́ ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ wà á dúró síwájú mi wà á sọ fún mi pé kí ni ìtumọ̀ yẹn. Ah, ọba àbí kí náà porúkọ ẹ ó máa bàjẹ́ gan o ó bàjẹ́ owó tọ́mọ sí ẹ lára rárá rárá ṣé mi ló ń bá sọ̀rọ̀ tí màmá ló bá wà wájú ẹ̀ ṣé èmi ló sọ pé ṣé mi ni ìwọ ló máa sẹni tó máa bá ṣiṣẹ́ ni ó bàjẹ́ ṣá. èmi ọba ní kábà mi kò sẹ́ni tó ṣe irú ẹ̀ mo rò pé ó ya wèrè kábà ẹ̀ mo ni. ó rí pé àṣírí gbàgbé èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Nureto gbà mí kẹ́ ẹ. I wonder o oh, mama ṣé mo èmi ìgbọ́dọ̀ máa fún kọ́mọ yẹn máa fún ni bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mi ò lè jẹ́ ń sọ̀rọ̀ àti surprise. ah wèrè ara ẹ ká ní mo ti fi ẹ́ sílẹ̀ nínú wọn ní ní ní prison tó ti rọ́ọ̀sì síbẹ̀ o ò ní jáde kó máa bá mi sọ pé rọ́bìṣì yìí nà orí kúrò ẹ̀ ti dàrú. tí mama. <laughs> bóyá ló mẹ́ni tó wà níwájú ẹ̀ à ó mọ̀ mí kò dẹ̀ fi mí ṣeré bí wọ́n ṣe fẹ́ kúrò ní prison yard yẹn tí o bá kọ̀ tí o fà mí lọ́wọ́ dání àwọn tèmi ń tẹ bọ́tìn à èmi ọba bíjì lágbájá ọmọ tí ó daṣọ bojú tó ń pè lágbájá ó lè rí mi kí jìnnìjìnnì má mú ẹ ò lè pàṣẹ fún mi wọ́n kọ́ ló train mi ah nígbà tí mo wà ní street tí mo ń jágbó kiri you are nowhere to be found there kò sẹ́ni tó gbórúkọ rárá. èmi èmi tí màmá kòkòrò burúkú àbí olórí ṣanṣanṣan ah máa ta ẹ pa. wàhálà ò tó èmi ṣiṣẹ́ débẹ̀ kí n tó dòlò ní kí n tó kọ́ ọmọ jọ kó tó sọ pé ọmọdé olówó mo ṣiṣẹ́ níbẹ̀ wọn bí ẹ ah, kò sí problem. I don't give a fuck. Ah. máa jẹ lójú máa jẹ lójú o ó mọ̀ mí o mi ìdẹ̀rù kó mọ̀ mí kò ń gbé náà ojú mi rest let's go. Thank mm. eh, you bí of mine, fún ẹ bí ẹ sọ fún ẹ tó bá try mi tó bá try mi tó bá try mi máa pa ẹ o bẹ́ẹ̀ No mo No fún ẹ lọ bẹ̀rẹ̀ lọ bẹ̀rẹ̀ mi dáadáa o ah. lọ bẹ̀rẹ̀ tí màmá kòkòrò burúkú ni o àbíwọ eh? lórí màá fi ẹ léṣe màá jẹ ẹrù. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ṣiṣẹ́ níbẹ̀ lóògbé ìwọ ìgbà tó dé ìlú títì ìyá jọ ẹ lójú. a ló ṣe bẹ́ẹ̀. àgbà wàá hey, hey, mo àgbà pàṣẹ òfura pàṣẹ jẹnà ẹ àjà òfura àjà jì bó nílé ò bá fura ó lè ní oko. ẹ kì í péjọ ọjà sí ẹ bẹ́ẹ̀ ni ẹ kì í sọ̀dà lọ́bẹ̀ ẹ kì í fọlá ìgbà sẹ̀rọ̀ orí àtẹ̀wọ́n ṣe bí sábà wọn kọ̀ lọ́tí òjò kọ̀ọ̀kan àjùlẹ̀ ni. àti màmá sì jẹun. gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ pẹ́ ń sàkèké ẹ wa lọ pé o o. wí fún ọjọ́ tí mo pé fún ni ká gbọ́n wọlé alára wí ká sọ̀rọ̀ fún ni ká gbà yí ọmọ ènìyàn tó ní báyìí ká má tọrọ ìgbà tí mo parí ètò náà ìjọ náà lọ́hùn orí ìkọ́ mo fi sí ẹ ẹ bàbá mi jẹ́wọ́. ṣé bí èkó tẹ sọ fún mi dókítà pẹ̀tọ́ kí ni pé pé ọmọ mi ò gbúdọ̀ kọjú ìjà sí mi bẹ́ẹ̀ kò gbúdọ̀ gbọ́n ìbọn sí mi mi ò bímọ rí èyí náà mọ̀ kò sọ́mọ tó lè kọjú ìbọn sí mi bàbá. <laughs> padà àmọ́ jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ ẹ̀mú aládàn kọ́ àdòbẹ̀ mọ́ lọ ni mo kó ti jẹ́wọ́ ẹ̀ má jẹ́ tọ́ ọ bímọ. bàbá mi ò bímọ. kódà ìwà àti ẹ̀ṣẹ̀ṣẹ̀ kọjú ìjà síra yìí ìwọ tó jẹnu o <laughs> wájú ń sòótọ́ ọ̀rọ̀ fún ọ rí bó ṣe wà tó bá ń gbọ́ gẹ́gẹ́gẹ́ lówó aláǹtakùn fúyẹ́ ẹ òfú wájú wọ aláǹtakùn lọ ẹ bó ṣe wà kò sí kankan lára rẹ mọ́ o ti lo òkú bá ń tẹ ẹ òkú tí ń pèlú òkú ẹyìn tó o bá ń gbọ́ bá dúró e, eré ní jẹ́ bó o bá léèyàn kọjú bó ṣe ọ báyìí ẹ kọ́ gbagi ni o ẹ bí wèrè tó ṣe é dà ọgbọ́n. this morning. sórí bàbá tán pè ní ọba yẹn mo fẹ́ kó bá mi ṣe gbogbo findings ìdílé wọn i mean mo fẹ́ mọ ìyẹ́ ẹ̀ mo fẹ́ kí mi àti ìyẹ́ ẹ̀ fojú kojú lẹ́ni sọ̀la bá mi ṣiṣẹ́ yẹn kó bá mi kidnap ẹ̀ sílẹ̀. okay ma so because I'm trying to láti sọ fún mi ni pé kí mi mọ tí mo ṣe máa track yìí mọ̀ ń sẹ́ kí fine kò sí wàhálà lórí yẹn mọ́ bẹ́ẹ̀ ṣe sọ ìsìn iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀. máa wò mí tó bá lè ṣe gan lẹ́yìn. máa máa try best mi nǹkan tí mo rí pé máa kọ́kọ́ ṣe ni pé máa try láti ran àwọn guys mi láti lè ṣàlàmì káàkiri so tá a bá ti get destination gangan tó bá ṣe ṣe lálẹ́ máa ṣe tí ò bá ṣe ṣe wọn pé lágbára lọ́la máa yanjú ẹ̀. Thank you. my chairman nìrẹ́ tó wà bá yà á really get ilé yẹn right in fact iwájú ilé doing là about. Yeah, yeah, yeah. I á get to ilé báyìí mo sure now Yeah. okay okay sir no problem no problem yà. hey, ẹ wá wá kí Hey. sọ. I ló ká wọlé kan fẹlẹ jẹ́ kí ni bàbá ní káwọn àbọ̀ ń ṣèṣe. fọ́ọ̀k. ọ̀rẹ́ mi máa wọ̀ kan tí wọ́n yẹ fi ṣe dp. Ah, kúlẹ̀ ìfọ́ ní ṣá very ugly boy. ó ti lọ́kà jù. Ah, ah. ó dẹ̀ wọ́n yàwó. oh. <laughs> Gente. No, no. Me da Oh, ok. Ya, yeah, ya. Yeah. Eh. Ọ̀rẹ́ mi ń bọ̀. All right. ṣé kí n má parọ́ fún ẹ mo láìkọ̀ rẹ. ẹ láìkẹ́. mo láìkọ̀ rẹ yẹn láti ọjọ́ tó ti ń bá àwọn èèyàn rìn òun spirit mi láìkì jù. abẹ́. time ẹ láìkọ̀ rẹ ah ẹ kò lè tó yẹn mo lè fún yín àti pé ṣé torí pé ọ̀rẹ́ mi tẹ́ láì ẹ ṣe pé wọ́n á síta. àwọn tó torí náà tí bá ń bá sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ àdàgbà lo advantage fún mi pété kó wá sílé mi tí mo ṣe pè é síta. ẹ mọ̀ pé torí tí mo ṣe gbọ́ ọmọ yẹn wá. ọlọ́run ah. pé owó mi á lè di méjì lọ́dọ̀ yìí. ẹ ẹ ok tí mo fẹ́ máa gbowó lọ́ọ̀ mi fẹ́ gbé e fún mi ó dà mí fẹ́ mọ́. mo ń bá yín ṣeré yín kí ló lè tó yẹn ẹ ń bínú ẹ má ò láì ṣe nígbà tó fún wa lọ́mọ tẹ́lẹ̀ náà ń fún ẹ lówó náà mo sọ fún ẹ tẹ́lẹ̀ tí ara ṣe ń ṣiṣẹ́ forget kò sí problem kò bá ń bá sọ̀rọ̀. Hmm, èmi náà fi ọtí nìyẹn iṣẹ́ mi jẹ́ lọ wọn ò bí mi dáa ẹ mọ ẹ mọ kó ṣẹlẹ̀ àti òkú àtàyọmọ ẹ mo fún yín títí yín ló ń ṣe ẹ̀gbọ́n afẹ́kẹ́ bá mi fi owó ba ṣeré nítorí ó ń pera ẹ̀ létí ẹ̀mí kò rówó rí ẹ̀yin dẹ̀rẹ́ mo dẹ̀ mọ̀ pé lé owó lẹ́yìn màá fẹ́kẹ́ bá mi fi owó ba ṣeré kó rí owó kẹ́rù bà kó dákú kó gbẹ̀yìn kì í síbẹ̀. ṣorí ní ìgbà tí n pè kí n fowó ba ṣeré nǹkan kékeré ká fowó ba ṣeré ẹ̀rọ àbá kí ah, là ń ṣiṣẹ́ fún kábàlì máa ń náwó ìlú. àyẹ̀wò fún yín. ẹ ti jáde ọ̀lẹ́ mi. ọdọ. àtàlí wọn ṣe é lọ lórí ẹgbẹ́ ìfowórò kan pẹ̀lú nǹkan tó ń sọ sí ni pé ìwọ nìkan ló wà nílé. kò sí èèyàn kankan lé pàápàá jù èmi gan tí mo wà lé mi ò fi bẹ́ẹ̀ jẹ́yàn tó bá fẹ́ pè mí ègún ló máa ń pè mí ṣùgbọ́n àwọn èèyàn méjì kan ṣì wà nílé tó jẹ́ pé wíṣkì àtọ́lámídé wọ́n wà ní kéjì lẹ́yìn ajá ilé wa ni mọ́ pàápàá ọ̀gá mi láìkì jù mí lọ oúnjẹ tó dẹ̀ jẹ́ oúnjẹ oúnjẹ jù mí lọ ẹ wo ẹ ṣàánú mi ẹ má ì pa mí. chama kí ni pálapàla tí bọ̀bọ ìbá àgbà ẹ̀gbà yẹn ṣé tv ló wẹ̀ á wò mí ẹ jẹ́ kí n fún bọ̀ náà. kí lẹ ṣe mí ooo ta ni mo ṣe ó yẹ pé ikú ló kàn lẹ́ ń lò mí kí lẹ ṣe mí. lọ́nà wojú mi eh, deep into my face se mo jọ bàbá sùn lójú ẹ. ok mo jọ kọlà tó ń ṣe kọ́mẹ́dì àbí. o já pé ni. Ah! mo fọ. open the boot. oya wọlé boot rẹ. sáré. ni. ọ̀rẹ́ mi take care easy now ẹ́. Eh? kí take kí ni easy náà wo bí wọn náà ṣe ń sọ̀rọ̀ kí take care easy. ẹ nà ó. kẹ́kọ̀ọ́ lè trace wa bọ̀ǹkan tó ti wọlé tó ti pa wá dànù wà ní kí take care easy. àbí wẹ́pọ̀ wọn lè ti wọlé wọ́n ti kó oògùn kan ta ní síbí wà ní kí take care easy. ó lè jẹ́ kó lọ ra nǹkan ni ó lọ ra nǹkan ni ò tilẹ̀kùn ó lọ ra nǹkan ni ò tilẹ̀kùn àbọ̀ abálọ̀ rẹ̀ lẹ́yìn ní nọmba sáàkẹ̀ wà láì tẹ̀lé kò sẹ́ni tó lè bá mi sọ mo ti sọ wọn sí tẹ́lẹ̀ kan change ẹ̀ wọn sì ní ò dá mi lò but lẹ́yìn lẹ́yìn nọmba sáàkẹ̀ idiot ni bàbá yẹn fún un ẹ̀hẹ́n ah mọ́tò mọ́ sí gan sí bí báyìí náà kí la máa ṣe aṣàfihàn lélẹ̀ báyìí. náà lèmi náà ń wo ọmọ wàrà but a máa dóde wọn ni. ok ẹ but ọ̀rẹ́ a jẹ́ pé owó tí wọ́n fún ẹ wà lè ṣe àmì. owó ìwọ̀n bẹ̀ àtẹ́gbọ́n mi fẹ́ wà lè fún mi tèmi náà. ìdẹ́sẹ̀ ọkọ̀ fún ẹ a máa dóde mọ́ mi mi ilé tó bá tún délé tó máa fún mi màá tún kó pọ̀ mi létí gbọ́dọ̀. ọ̀gbẹ́ ẹ̀dá wà kí ló tó ya létí lápá báyìí wọ́n látàlẹ́ àná tó ti gbé wá sí ìbàdàn tí o sì ń lera o sọ ibi tọ́mọ wà kí ló dé. ìgbàdàn yìí èmi náà mọ̀ pé ọmọ yẹn méṣe ní ká ṣe láti gbà náà láti ṣe mo dẹ̀ ti sí ẹ mo tún mú yín lọ síbi ibi tá a fẹ́ rí sí ẹ̀yin náà rí bẹ́ẹ̀. ó fojú mi ó tọ́ mo débẹ̀ but ah, mo ṣe wà bias ó dà pé rọ́ ló ń pa ó dà pé rọ́ ló ń pa torí mi mọ̀ pé ọmọ mi ṣe wà láyé. ẹ mo mú sí wọn fẹẹ rí ọmọ báyìí ọmọ yẹn ti ṣe láìsí. nurse ìbídùn rest. ọmọ ọmọ mi wà mo níbo lọmọ mi wà. oh respect ma ti mama i'm sorry to say this ma èmi ò bá ní ọmọ yìí kí ẹ jẹ́ ká flash ẹ cause tó ṣe wà rà pé kò ní lè sọ̀rọ̀ báyìí iron ni mo ti plug síbi látàárọ̀ mọ́ nítorí tí iná dẹ̀ ni èmi bí lè pé by the time ti má ta iron yìí mọ́ wọn lójú tí side view wọn kan bá fẹ́ jẹra wọn á jẹ́wọ́ gbogbo nǹkan tẹ̀ ń béèrè easily ni wọ́n máa dáhùn. ǹjẹ́ jẹ́wọ́ kí n tó fìbọn fọ ẹsẹ̀ yẹn sìn. ẹ ẹ ó lè kó máa bẹ́ẹ̀ síbẹ̀ lọ́rẹ́tò bá mi design ojú ìwọ tó bá kọ̀ tí ò bá tó jẹ́wọ́ ẹ̀fọ́ lẹ́sẹ̀. ẹ ẹ ẹ ẹ madam. ẹ ẹ jọ mà ẹ ṣe ṣe ah, ah, ah, ẹ ṣe sùúrù ẹ wọ ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ ẹ wá nù ẹ jọ ẹ wá lórí Ọlọ́run ẹ wá ẹ wá. kí ló dé tó wá ń ṣe bí Ìbàdàn lóṣogbo ẹ wò tí màmá àtijọ́ ló fi ń wò mí o nsìn mo ti yàtọ̀ ẹ̀mí èèyàn dàbí chicken tó ń pàjẹ́ lójoojúmọ́ tó bá sọ bó ṣe ń lọ fún mi máa pẹ́ dànù. ọ̀rọ̀ yẹn ẹ wò kò kí n ṣẹjọ́ èmi náà. Dr. Ibido. Yes, sir. kò yà yín lẹ́nu pé ilé ni mo ti wá bá yín. Ah, èmi náà wò ó. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ṣe rí ọ̀rọ̀ tó bá gba ilé lè láti sọ tó bá jẹ́ ọ̀rọ̀ tí ó jẹ́ tọ́ ní ọ́fíìsì ni of course I will meet you in the office adẹ́sọ. dókítà Ìbídùn mo ní díẹ̀ kan tí mo gbé wá báyìí ṣe rí díẹ̀ yìí to make you rich oh super rich super, super rich. Yes. Now, ṣé kí tó wá sọ bí díìl yẹn ṣe jẹ́ àti irú díìl tó jẹ́ ó ní question kan tí mo fẹ́ throw sí mi. Okay. Adéfẹ́kẹ́ dá mi lóhùn honestly. Èsì tẹ bá fún mi ló máa jẹ́ kí n mọ ọ̀nà tí díìl yẹn máa gbà dé ọ̀dọ̀ yín dem awafi di super rich woman. may it never be your portion but tó bá bùn pé ẹbí ọmọ wọn wá sọ fún yín ní church tàbí anywhere pé ọmọ yìí o ọmọ tẹ bí yìí tẹ bá lè ṣe mistake tẹ jẹ kó dàgbà olú máa ṣekú pa yín ẹ jọ irú ọmọ yẹn kí lè má ṣe sí i. You <laughs> see, sí ẹ̀rọ no no no I've never given it a thought and um, she pé mi ò tí ì <laughs> so kò tí ẹ lè jẹ́ kémi ronú débẹ̀. ẹ jẹ́ ká kọ àìsàn pé ó ṣẹlẹ̀ sí yín kí lẹ máa ṣe sí irú ọmọ yẹn. Ah! mi ò máa mọ nǹkan tí mo Shall lè picture to rídàn paint sílẹ̀ yìí èmi ló ṣẹlẹ̀ èmi ni aríran yẹn sí yes wọ́n sọ pé ọmọ mi tí n bá jẹ́ kó dàgbà mọ́ mi lọ́wọ́ ló máa ṣekú pa mí. um sorry sir ọmọ èwo lẹ ń sọ yìí àbí akínká ṣẹ̀ṣẹ̀ ṣe kó mọ ẹ̀kọ́ yìí. yes Dr. Ibidun yes. how possible is that sir. this is the deal hundred million naira ni màá sọ fún yín máa pè é pé ọmọ yìí sick máa gbé wá sí hospital ẹ̀kan bá mi fún ní abẹ́rẹ́ tó máa jẹ́ kókó simple hundred million naira. Ah, I'm so sorry sir I mean it is against the ethics of my job I, I can't do such a thing kí n pa ọmọ kékeré kó tiẹ̀ jágbàlagbà gan eh, àwa máa save me we don't kill I, I, I can't just kill somebody I, I, I can't do it I'm sorry I won't do it sir no no no no ah no. I can't. Dr. Vino, that money is small. I'll double it. 200 million naira. I'll give you. Chief, careful me. 1 billion naira. I'm sorry, I won't do it. I will not do it. I will not take a life. No. Never, ever, ever, sir. Dr. Vino, you may never be rich. I don't want to be rich, sir. I, I can't do it. I can't kill somebody. I can't, I can't take somebody's life. It will not happen. I won't do it. Ah. Dr. Bidon, I'll go out there I can't get auxiliary nurse kan Don't buy one for anything in hospital My phone fifty thousand naira adébámi ṣe thank you. thank you don't worry. Um, um, excuse me sir. ẹ I will do it, sir. 200 million naira. It's a deal. Thank you. ṣé díì ní ká pèlè ìyá bí nǹkan mi two hundred million naira kò ń ṣọmọdé owó o àmọ́ yẹn náà tó wá ní pé kí n tún gbẹ̀mí ọmọ ọlọ́mọ náà ọmọ tá àmọ́ nǹkan tó máa dà lẹ́yìn ọ̀la apart from that mi ò ṣe lè gbẹ̀mí ìyànnà yìí àwítà ìrèsì chief yẹn ó lò máa lọ gbé fún auxiliary nurse kan kóun fún fifty thousand naira very ruthless man bó tiẹ̀ ṣe wà yẹn gan-an ó tiẹ̀ tún lè wá pè mí fún gan fún ara mi á tún pọ̀ ọmọdé mọ̀ pẹ̀lú ẹ̀ á kò waste life ẹ̀ just like that. Ah. <sighs> ǹjẹ́ mi ò ní fún mi ní bóyá bẹ́ẹ̀ òun kó kàn sùn ìná. owó yẹn màá gbà màá tún máa fi tọ́jú ẹ̀ ẹni tí mi ò tiẹ̀ tún lọ́wọ́ àbìsàn kan tó lè ṣẹlẹ̀ orí ọmọ ló ń pọmọ wáyé if I can tell ó kó tí wọ́n ṣe ìrìn àjò ara àgbọ̀n láti act fast kó tó lọ change mind ẹ̀. ṣàlàyé bó ṣe lọ fún mi. bàbá ah, mi ò lè sọ fún yín báwo mo tún ṣe bá sọ fún yín nígbà tó jẹ́ pé tí n sọ wípé wọ́n ríran sáwọn wọn lọ́mọ yẹn wàá ṣekú pa àwọn ọ̀pẹ wàá ṣekú pa àwọn òbí ẹ̀ ní ìtúlẹ̀ sọ pé èyí ẹ máa lọ pa torí ẹ̀ mo ṣe ṣe nǹkan tí mo ṣe. ah erin lọmọ very wicked soul abájọ náà. No mo béèrè lọ́wọ́ ẹ̀ pé why tó jẹ́ pé dókítà ló máa sin òkú ọmọ mi. nǹkan kan trouble mind mi. kí ni ẹ. ó sì jẹ́ pé family doctor wa ẹni kó wà ní ìkíà bó ṣe máa sin akin. then tẹkọọ máa ní kókó lọ síbẹ̀ yẹn just like that. ìyá akin. Yeah, okay mo ti ní mi ò ní máa pè ní ìyá kìíní nígbà tí akin ti ṣe wá bó ṣe ṣe wá yẹn nǹkan ìbànújẹ́ ni kí ọmọ kékeré kó tójú òbí ẹ̀rọ kí ló ń dùn wá mi kí ni nǹkan tó wà náà tó ń dùn mọ́ wa hmm? mi ò gbọ́ nílẹ̀ Yorùbá kí òbí kó sin ọmọ èdè tẹ́ ibi tán ti lọ sí. so the only thing tá a lè ṣe náà ni pé ká wá èèyàn tó máa bá wa wálẹ̀ tó dẹ̀ máa ṣe sí tá a bá dẹ̀ ní ká lo mọ̀lẹ́bí àjọ ń rìn àmọ́nú ara wa wọn àwọn náà ló máa fi wá ṣe ẹlẹ́yìn so ohun tó bá wù mí rò pé family doctor ni kó bá wa wálẹ̀ kó bá wa ṣètò gbogbo ẹ̀. Ah, ah. jẹ́ ká bí lè pé torí pé mo trust ẹ ni. kì í ṣe pé bóyá nìkan tá a fẹ́ fòpó ọmọ ṣe o ah. but at times àwọn pípọ̀ yẹn mi máa ń trust wọn. kì í ṣe bíi ti dókítà yẹn she is a nice person you know her very well now. family doctor wa kò lè kò lè ṣe anything bad torí pé mo trust ẹ ni mo ṣe ń kó handle ẹ. Hmm. akin tí yẹn àti kejì tọ́lọ̀ ń yọ̀ǹda fún mi ẹ̀rù jẹ́ méjì ẹ̀rù méjèèjì náà ló wà lọ́wọ́ mi. òun kọ́ lórí kọ́ ṣé kìí ṣe ilé tó ṣe kókè mi. ẹ ṣé ṣé ìtàlẹ̀ sọ̀rọ̀ èyí ta ló ń jẹ cocaine kò ṣe cocaine o. kì í ṣe ọba lọ́mọ ẹ̀. àmì mi tó jọba o ẹ ẹ o kò jọba o lóòótọ́ àkìlẹ̀ yìí sọ àmọ́ Ayọ̀dèjì lèmi padà sọ. ọba làwọn mọ̀ sí mi. Ah, ọba la máa ń pè é. ọmọ mi ò kọ́kọ́ jọba èmi ò mọ̀ tó ń jọba ni. èwo ló ṣe kó ṣebí ọkùnrin kan obìnrin kan ni. ẹyin ọkùnrin ẹsẹ bí ọba akin ọmọ yín ni ọmọ yín akin ni òun ló jọkùnrin náà mọ nìkan jì obìnrin yẹn tí mo bí kọ́kọ́ nìyẹn ágìyàn nìyẹn ágìyàn ìyẹn ló mọ tí ń tí tí wọ́n ní pé kí ni. èrè ló fún akíbọ̀ ká wá fi akíbọ̀ fún akíbọ̀ báwo ló ṣe lè bá mi arrange kí n fojú rí ọmọ mi ká jọ sọ̀rọ̀ tí wàá lè tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. ṣé èmi lè parí ẹ má fi mí sílẹ̀ kí n máa lọ. kódà sábà yẹn pẹ̀ máa fi mí sílẹ̀ mi èmi á arrange pé máa hmm, invite wá sílé ọ̀dọ̀ mi ẹ̀mí tẹ̀ wọ́n máa wá bẹ́ẹ̀ ẹjọ́ ojú kan lè jọ ìṣẹ̀ṣẹ̀. ọ̀ sí màmá bí mo ṣe ń wo ọmọ yìí kó má lọ art for nìta wá fi lẹ́ o. yeah ó lè fẹ́ try láti play smart pẹ̀lú wa because tó bá bọ̀ tá à ń sìn gbogbo nǹkan tó ń fẹnu sọ ó lè má lè ṣe o. èmi mo hamlex bàjẹ́ kò sí fún tí mo fẹ́ ṣe ìwòjú àánú náà ló gbé mi dé tí mo ṣe ìwòjú àánú ni ẹjọ́ tó ní òun náà ẹ̀ṣẹ̀ àánú mi ẹjọ́ ṣé kí ni ẹjọ́ tó ní òun náà ẹ̀ṣẹ̀ àṣà àánú mi. dókítà ẹ pẹ̀lú ṣe ṣọ́ọ̀kù máa wá ṣá. Ah. mi á wà ọmọ dáadáa ni olóríire ọmọ kò lè ṣe tó bá gbọ́kọ̀ mi báyìí ó máa wá mi. náà ló wọlé dé ọmọ olóríire kí mi o tún rálejò o tiẹ̀ lè sọ kó kí wọn o ò kí mi o kò sí pec kò sí kọ̀kọ́ ò tiẹ̀ hug kí ló ṣe é tójú ẹ̀ lé báyìí ṣé nǹkan ṣẹlẹ̀ níbi tó ti ń bọ̀ ni. kò sí ẹnì kankan tó bí mi mọ́ mi ṣe fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ tí ẹ bá fẹ́ kí n hug yín máa hug yín tẹ́ ẹ fẹ́ kí n peg yín bí ṣe máa peg yín ẹ jẹ́ kí wọ́n máa jáde kún mi ẹ jẹ́ kó jáde mo ṣe ní inú bí mi. ẹ mọ̀ra ń dẹ̀lẹ̀. mo mọ̀ gan-an ẹ wò àwọn nǹkan tó yẹ màá jẹ́ kó yé yín ṣé ẹ rí ẹni tó jókòó yìí ó burú gan o ó burú gidi gan. kí ló dé báwo lè sọ̀rọ̀ báyìí. anyway a ti sọ many things fún yín bọ̀ mí ràn. kí ló ó mọ wọn tẹ́lẹ̀ ni. iṣẹ́ kan náà la jọ ń ṣe ó yè mo ṣe wà yìí tí mo dúró yìí ṣé òun ló tírèènì mi ni tó máa sọ fún mi pé ẹnìkan ni kí n bá ṣiṣẹ́ ẹnìkan ni kí n má bá ṣiṣẹ́ kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn tó bá ti ń wọlé fèmí mi ò lè ẹni bọ́ọ̀dì mo lè bá iṣẹ́ wàá sọ fún mi fún ma fọwọ́ lálẹ́ fèmí pé ẹ̀yìn báyìí kí ló ń tí mo bí ẹ̀kan ṣiṣẹ́ wàá tẹ́tì mi èmi kò ní gbà fún. kí ló kí ló dà kí ló wà láàrin yín bóló ti wọ̀n wọ́n kí ló kí ló wà láàrin ẹ̀yin méjèèjì. ó máa ti sọ many things fún yín tó lẹ́nu gẹ́gẹ́ ń sọ fún yín iṣẹ́ tó pàápàá ti sọ fún yín. irú iṣẹ́ wo lè ṣe. ṣeré àwọn nǹkan tí ẹ mọ̀ máa jẹ́ kí ẹ mọ̀ ṣeré ẹni tó jókòó yìí kò kéńdìlá ni ẹ jọ Ayọ̀dèjì ìwọ ń ṣe kókè. sa o ti tún. ó ti ẹ̀ dá jẹ́ ká tiẹ̀ ká sì gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ náà. wọ́n ní wọ́n pè é lórúkọ kan ṣá wọ́n ní ìjọba ṣé wọ́n ń jọba ni. ọba hm. orúkọ mi ni. ọba. bẹ́ẹ̀ ni ó dà tí ẹ ṣì jókòó torí ó ní nǹkan tèmi fẹ́ bá ẹ sọ. mo ń gbọ́. Ayọ̀dèjì lóòótọ́ èmi ni mọ́mí ẹ̀ àmọ́ èèyàn máa ń wà tó máa ń ní bíi ìyá méjì ẹlòmíín ní ìyá mẹ́ta sórí your own case ìyá méjì ló ní o ìyá tí ó dẹ̀jẹ̀ lé ní lórí ọ̀tọ̀ ìyá tó gbàyàn tọ́ ìmí nìyẹn o sórí ní kéèsì tiẹ̀ ìyá tó da ẹ̀jẹ̀ lé ẹ lórí rẹ̀. èmi. èmi èmi kàn tọ́jú ẹ̀ mo mo gbà ẹ́ tọ́ ni. èmi ọba. ayọ̀dèjì ṣé mo sọ orú ẹ̀ fún ẹ lánàá ni ẹ ṣé mo ti sọ orú ẹ̀ fún ẹ lánàá rí ni mi ò lè purọ́ fún ẹ náà ẹni tó jókòó yìí. ẹni tó bí ẹ rè tó bí ẹ lọ́mọ. Hmm. this is your biological mother. ó ló ń lọ gbogbo ibi tó ń lọ àìrèjì àì. ẹ wo um, madam ẹ̀yin ṣáàjọ ẹ má bínú ṣe bọ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ ṣáà calm down ẹ kò sẹ́ni tírẹ náà máa ṣe tó máa take care like that mo ṣọ pé inú ló bí ló ṣe storm off like that. àwọn méjì ǹjẹ́ ẹ mọ ẹ̀gbọ́n Bísí. mo mọ wọn ṣebí ẹ̀gbọ́n bọ̀dà àti Bísí yẹn. ẹ ẹ káàsán ẹ ká sà ṣẹṣẹ lọ dédé sa. ẹ wo mọ́mì ẹ má yẹ kí mi parọ́ fún yín ìṣòro méjì làwọn pípù yìí ó yẹ yín bẹ́ẹ̀ nọmba one mi ìgbéde wọn bọ́tù ṣe wà mí dá wọn mọ̀. ìbejì ni wọn àwọn ọmọ pọfẹsọ ṣọfọlá ló wò yẹn sórí èdè tó ń sọ yẹn ìyá wọn ọmọ kọ wọn ni nítorí pé àwa tá a kàwé tá a ti rí pé àwa educated a kì í kọ́ àwọn ọmọ wa ní Yorùbá mọ́ sódà kí èdè wa kó má bàa go into extension, òun ìyá wọn ṣe kọ́ wọn lédè yìí. Ah. ah best bẹ́ẹ̀ o. kò kí ṣe pé wọ́n gbóyìnbó wọ́n gbóyìnbó bàjẹ́bàjẹ́ ah, polytechnic náà wà èmi náà ń dá wọn mọ̀ agbárí mi mo máa ń lò ọmọ méje oyè rẹ rìn. Ah, <laughs> ọmọ bọ́ọ̀dì ṣayé <laughs> dà bọ̀bọ̀ ẹ̀ mọ́ mi. àdàwà jọra de káyìndé mi. ìwà ó yà mí lẹ́wọ̀. ẹ ní sùúrù. ẹ̀rín yẹn ni màá fi ń da wọn mọ̀ torí èjì kan fẹ́ jù kan lọ. àwọn náà máa ń keep company before ìbàtí síndì. Um, ọmọ méjì ẹ̀ máa excuse me sí hmm? fún bíi thirty minutes kẹ́ lọ sílé kẹ́ sọ fún prof pé mo ní kẹ́ kí wọ́n o ẹ má kó pẹ́ kẹ́tọ́ di o thirty minutes kẹ́ ti padà wá ṣe gbọ́. ẹ jẹ́ àwọn ọmọ àgbàgbé àbáwá kíkun àbáwá kíkun kò mọ́mì o ṣàǹgbá ẹ̀gì o ṣàǹgbá ẹ̀gì o mọ́mì o mọ́mì mọ́mì àpàdà bàbá wọn ṣe mọ́mì mọ́mì. ọmọ yẹn ọmọ olóríire ni jẹ́ ká wá sọ tí wà. má bọ̀ má bọ̀ má bọ̀ jẹ́ ká lọ. jẹ́ ká sọ. ọmọ reason tí mo ṣe kọ́ ọ̀lẹ̀ kó wá rí mi lẹ́nu mo mọ̀. nípa ọ̀rọ̀ wúmà màmá tí yẹn ni mi ò lè purọ́ fún ẹ lóòótọ́ yẹ kí n ti sọ̀rọ̀ yìí fún ẹ ti pẹ́ àmọ́ ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá ọ̀rọ̀ débẹ̀ náà adẹ̀ láti sọ wúmà yẹn ló dẹ̀jẹ̀ lé ẹ lórí o mi ò lè purọ́ fún ẹ mi ì lè èmi ṣáà ló mọ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ ṣé màá tí wọ́n máa purọ́ fún ẹ wọ́n máa yẹn ló da ìjẹ̀lẹ̀ ẹ e lórí ó dẹ̀ bí ẹ fún chief Erinlọmọ òun ló bí ẹ fún un. Erinlọmọ. yes that is your father. Erinlọmọ. Erinlọmọ ni bàbá ẹ. kí ló dé tó mọ̀ ọ́. tí màmá ni bàbá mi. bẹ́ẹ̀. Erinlọmọ ni bàbá mi. yes kí lédè o tún mọ̀ ọ́. at least jẹ́ kàn san seventy five percent upfront. Hmm, ah ọba ìyàwó ń bọ̀ jókòó sí ẹ. How are you, sir? Dr. Ibido, Am I right? Yes, sir. Very right, sir. Long time. sit down, sit down. Thank you. Uh-uh. Thank you, sir. Thank you. Oh, my woman. Ah, ah, my doctor. Ah, báwo lẹ ṣe wá dá mi nù bẹ́ẹ̀ Oh, ẹ mọ̀ she close to now. In fact, ó ní time kan tí mo wind títí mo wind hospital wọn mi ò rí yín mo tún délé kò síbi tí mi ò dé nǹkan kí ló dé tí dr ìbínú ìṣẹ̀lẹ̀ látijọ́ ẹ̀ ẹ̀ tí wọ́n get in touch. Hmm. ẹ ní bínú mi ṣe rí ibi tí orí bá dání sílẹ̀ là ń gbé àti pé kádàrá tẹ̀ ń wò yìí kò kí ń tà sí. ẹ bẹ̀rẹ̀ yẹn ò má máa get in touch ká máa ríra wa wo doctor. yìí <laughs> anyway ọ̀rọ̀ wà lórí ẹ̀ my doctor. ẹ wá rí i fún ọ̀rọ̀ ìjọsìn náà. ọ̀rọ̀ ìjọsìn mò ń wò pé kó má lọ jẹ́ pé nǹkan títí kẹta ò gbọ́dọ̀ gbọ́ so bóyá ká káwa bọ́ sí tàbí. tí mo ṣe à ń sọ yìí. ó ti yé mi àmọ́ ṣe rí ọ̀rọ̀ tá a sọ pé kí bàbá má gbọ́ bàbá náà ló máa parí ẹ̀ nǹkan tí mo sọ yé yín. ó wà òkè sá trust me. Oh, okay if you, if you say so i mean tẹ bá ti mọ nǹkan tí mò ń sọ̀rọ̀. it's allowed. it's okay it's alright <laughs> ọba. Ah, ṣé ẹ rántí wípé contract ẹ gbé fún mi níjọ́ sí pé kí n execute ọmọ yín <laughs> you know what you are talking about na ẹ mọ nǹkan tẹ mẹ́nu bà yẹn. ẹ má wọrí ẹ má wọrí please ẹ ẹ ẹ relax tẹ́ sọ pé kí n execute ọmọ ìjọsí ìyẹn akin ọmọ tẹ́ ní kí n execute hmm. èmi ò execute ọmọ tẹ́ fún mi lóòótọ́ ẹni kí n execute ọmọ yẹn àmọ́ abẹ́rẹ́ lásán lèmi fún èmi ò pa ọ́. lọ́tọ̀. yẹ́ẹ̀ mo mú yín lọ sí ibi tí ẹ fi òpin abẹ́rẹ́ ẹ̀ sí but kò kí n ṣe ọmọ yẹn lábẹ́rì síbẹ̀ o ẹ má ẹ̀ka fa ọ̀rọ̀ kún ọmọ ọjọ́ sí tí ẹ̀yin sọ ní akin tí ẹ sọ pé kí n bá yín pa èmi ò pa o èmi padà sọ ní ayọ̀dèjì tèmi ṣé wàá rí ayọ̀dèjì òun ló ọmọ bíbí inú yín òun nìyẹn. akínní lẹ́yìn wá sọ ní ayọ̀dèjì ọba sọ náà first time tí mo kọ́kọ́ rí bọ̀bọ̀ ẹ̀. Ah! bó tírẹ̀tì mi ló wà lára ẹ̀ kò sí any time tí èmi pàlú ẹ̀ bá ti ní ẹ̀ka ń tàbá ẹ̀ èèyàn ṣe ń jọ ìyọba ẹ̀ tiwantiwa everything action action giragira everything son that of the son of that I hate the son of that. Rated. bàbá bí ẹ ò ní yọmọ sí ìwọ ni ọmọ ò gbọ́dọ̀ ṣekú pa ẹ okay so you don't do that come on bí ẹ lè fọ. hate you. I don't like you. Dad. Have a wonderful day. Thank you. Good night. shot him. nítorí agbe tí ń sunkún ká gbó kó má bàa sunkún ká gbó mọ́ torí àlùkò tí ń sunkún ká jù kó má bàa sunkún ká jù kí gbogbo ẹgbẹ́ ẹlẹ́yẹ kan lè mọ inú ara wọn ọ̀rọ̀ kan bẹ lájàkó ìfẹ́ mi wọ́n ní bí mo wí máa gbógun ẹrú bí mi ò wí máa gbọ́wọ́ ìwọ̀fà bí mo wí bí mi ò wí máa dológun ẹni àwọn onílẹ̀ ló ta mí lólobó tán gbé mi dìde ní gẹ́rẹ́ tílẹ̀ mọ́ ìpè kí n wá kí o nílò àwọn kankan. ẹyìn tí ìbá ní parọ́ o bímọ kan láìpẹ́ ìta wá jẹ pọ̀pọ̀ sísìn nígbà òṣìṣẹ́ ọmọ lórúkọ. Ah, akin náà akin náà akin. akin akin ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kó di géńdé mọ́ ọ lọ́wọ́ nítorí bá akin bá ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá di géńdé mọ́ ọ lọ́wọ́ ewu ń bẹ lóko ló ń gẹ́ alóńgẹ́ fún ara rẹ̀ ewu ni. kò gbọ́dọ̀ gidi géńdé àwa ah, yìí nítorí bá akin bá lọ sí bẹ́ẹ̀ tó dàgbà akin ni ó ṣèkú pa ọ́. ọwọ́ àwọn bá di géńdé ló máa ṣekú pa mí. ọmọ náà ká ní ṣekú pọ́ká ọmọ náà èrè ní ṣekú péré ṣùgbọ́n mò ń bẹ̀ ọ́ mò ń bẹ̀ ọ́ kọlọ rè wọ́gbọ́n dá sí. nǹkan tá à ń sọ ni pé mo ní láti pa o. bẹ́ẹ̀ ni nítorí ẹni tí ò bá ní jẹ́ àfẹnu ẹ̀ ṣèmọ́sà ni ayé sì ń fi ọ báyìí àfẹ́kálá ayé fẹ́ náà ká lóòrùn náà ayé tí ń fi ọba ìwọ̀n ní fi ọpa. torí kápá kápá gún bọ́fá kápá kàlàmà gbó bọ́ sí i kápá tí òrò bọ̀gún oníbọ̀ngbọ́ ti rálà fi ṣẹ́gun ògúlùtù. ẹ á ti gbọ́ fọmọ inú rẹ̀ ṣekú pa ọ́ níbi ọgbọ́dọ̀ orí rẹ̀ dé agbọ́dọ̀. ọmọ tí mo bí. Ah! ó ṣe lóòótọ́ lọmọ inú ọ̀ka máa ṣekú pọ̀ ká. Oh my, oh my God. ìyá wa níwájú ọbẹ̀ rí níwájú ọlọ́run tá kò gbọdọ̀ pè jẹ́rìí irọ́. ẹ̀mí mọ́ sọ fún mi pé kí n sọ fún yín wípé ẹ dájọ́ ìnáwó kan sọnù bí ìgbéyàwó ẹ̀mí ọlọ́run ní ìbádára ìbásàn kẹ́ ẹ má ṣe é àbí kẹ̀tẹ́ bá rí bẹ́ẹ̀ ṣe lè ṣe ṣùgbọ́n tẹ̀mí ọlọ́run sọ fún mi ni pé ẹ kẹ́ má ṣe nítorí ewu ń bẹ lóko ló ń gẹ o ló ń gẹ fúnra rẹ̀ ewu ni. ìyá wa lóòótọ́ mo dá ọjọ́ ìgbéyàwó síwájú a dẹ̀ ti pín àwọn invitations a ti pín káàkiri kódà tẹlifíṣàn àti rédíò ti gbé ah, but ṣebí bíbélì náà sọ pé nǹkan tó bá dáa ó fàdúrà èyí tí ò bá tún dáa náà ó fàdúrà ìyá wa jẹ́ ká fàdúrà àtìlẹ́yìn. ẹ ṣe mọ̀ pé bíbélì náà ló sì sọ fún wa pé ìgbọràn sàn jẹ́ bọ́lọ́ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rẹ́ àgbò lọ tẹ́ ẹ bá fetísílẹ̀ tẹ́ ẹ bá gbọ́n tẹ́mi sọ ìbádára ìbádùn o nítorí wípé ọjọ́ alẹ́ tí à ń wò yìí kò dáa rárá o. ìyá wa ah, ọ̀rọ̀ ìgbéyàwó yìí mú nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí ọmọkùnrin náà dẹ̀ nífẹ̀ẹ́ mi dáadáa ọlọ́run kó wà mọ́ ṣe. Hmm. kádàrá la kò lè tàsé láyé díẹ̀ ní ọ̀rọ̀ lọ́hùn ní lọ láì ṣe èmi àti ìyá tó bí mi lọ́mọláwà ló gbá ẹ̀wọ̀n yìí tá a lè súnmọ́ ara wa mo mọ̀ pé inú ìbànújẹ́ ńlá lòun náà máa wà báwo ni kò bá ṣe jẹ́ kó jẹ́ pé ìdùnnú la fi ń bára wa lò báyìí ayọ̀ àlàáfíà àmọ́ wọn pé bíbànújẹ́ ńlá lára méjì jọ wà báyìí wọ́n lọ́hùn tí n bá tayé wá máa tún yọ. ẹ kú jókòó tẹ̀tún máa wà wọ́n tá à ń kígbe wọn tẹ̀ dá wa lò ah, ẹ wo ẹ wo ẹ jẹ́ ń sọ nǹkan fún yín ṣé níbi tá a wà ẹ̀wọ̀n ṣe fẹ́ nìkan o torí ẹ̀yà bọ̀ tẹ̀ máa jókòó gba ẹ̀ nífẹ̀ẹ́ ṣiṣẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ iṣẹ́ ah, ẹ̀rọ ah, àkókò mọ̀kàn tẹ̀ ṣe fáwọn wọ́dà àgọ́dọ́ bá dé náà sí wọn nílé sọ̀rọ̀ sí yín àwọn kan tẹ fi ṣorí wá síbí kan tẹ fi ṣorí wá síbí. èèyàn rẹ̀ hàn. ìgbà táyé ti ń dà ní tọrùn ò ṣe fọ̀tàṣọ̀rẹ́ láyé dákúndákún.